Mùkùlìhún ló lè kọ́ àwọn ọmọ wa. Mùkùlìhún ló lè kọ́ àwọn ọmọ wa ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ muflihun oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga ilé iṣẹ́ ńláńlá mo sì gbẹ́yìn nínú mọ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé muflihun púpọ̀ schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn fáwọn kẹ́kọ̀ọ́ láti ìpele pre-nursery dss class kẹ́kọ̀ọ́ sí wà kọ́gbó yèdè sanẹ́wì òsì ní Western education competency in Arabic language technical and memorization experience and competent teachers sound Islamic training well-equipped science laboratory home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application care, báwùjọ dọ́dọ̀ wọn rè. Muslim ìfẹ́lódù ìjọbi area Ìbàdàn. Bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́lá road, Ajibola street, beside Alafia bread bakery, Ìbàdàn. Telephone zero eight zero five two six one five three zero eight. Láti jèrè ayé àti àlùkìyámà, ẹ jẹ́ mú àwọn ọmọ wa lọ sí Muflihun. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun group of schools tó kalẹ̀ sí àdúgbò muslim erodo ìdí òbí àti àdúgbò muslim masala road adibola street tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abíọ́lọ́hún ọba àlékè ọlá máa bá ní ṣe àlékún àgbéga fúnlé ẹ̀kọ́ mùfìlẹ́hónù gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ tẹ́ ẹ fi ń gbóhùn wa ní jìlá fourteen forty four yìí ọlọ́run máa bá ní san wọ́n ní ẹ̀san olóore kó o jẹ́ àjọ jèrè láyé àtijọ́ ògbéǹde àlùkìyámọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru èní pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Balkis ti tí yóò kà fún wa bísmìlá. A'udhu billahi minash shaytanir rajim. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ọlọ́run mọ́jà àwọn ọmọ ẹ̀gbàgbé mọ̀ láìláì o kọ́ fún wọn ní àlùbáríkà tó ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́ wa míì mọ̀tòmọ̀yìn abdulfatah kóun náà bá ní káàdì bismillah. قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان رواه البخاري ومسلم Translation The Prophet of Allah peace be upon him said modesty is part of faith transmitted by Bukhari and Muslim Lesson from the Hadith One, Islam Islam preaches modesty 2. An immodest person is not a true believer tó ọlọ́mọba ni fáwọn ọmọ ẹ̀ lálùbáríkà tó pọ̀ kọ́ ọ jẹ́ kán wúlò fún wúmọ̀ kọ́ ọ jẹ́ káwọn òbí wọn ó jèrè wọn kọ́ ọ bá ní san gbogbo àwọn olùkọ́ tí ń kọ́ wọn lẹ́sàn-án olóore. ẹ̀yin arúfẹ́ ọlọ́run eléyìí ni kọ̀sọ́ isu liberty muslim part four features of muslim home. ànílé mùsùlùmí fẹ́ kí làwọn nǹkan tó yẹ kárí lára rẹ̀ àǹfààní ẹ tó lọ gbọ́ yé pé ilé mùsùlùmí o ara tó tún yẹ kárí òun ni àlùmọ̀háfábọ̀ alàlùfẹ́tẹ́rọ́tì sẹ̀límọ̀ fẹ́rílẹ̀ mùsùlùmí gbogbo àwọn tó wà ń bẹ bàbá ìyá àwọn ọmọ orí àdámọ́ ń dá wọn ni wọ́n wà àwọn èyí àdámọ́ ọlọ́ǹpo ọkùnrin ilé mùsùlùmí kó wá máa lo ìdìbí obìnrin rí ọkùnrin mùsùlùmí kọ́ lu kọ́ máa rí ọkùnrin nílé mùsùlùmí muslim home kọ́ di bí obìnrin àwọn èṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ní rí obìnrin lé mùsùlùmí kọ́ wá múra bí ọkùnrin bẹ́ẹ̀ ṣe ní rí obìnrin lé mùsùlùmí kọ́ máa bóra bẹ́ẹ̀ ṣe ní rí obìnrin lé mùsùlùmí kọ́ máa firunkúrun bẹ́ẹ̀ ṣe ní rí obìnrin lé mùsùlùmí kóun náà wá gẹrun ẹ̀mọ́ lẹ́bi irun tọkùnrin bẹ́ẹ̀ ni rí kó múra nímúra tọkùnrin orí àdámọ́tọ́ lọ́ọ́ ń dá wọn mọ́ ní máa tẹ́ wọn lọ́rùn ẹni ọlọ́run bá dá tó dúdú lé mùsùlùmí dúdú náà ni ọwà kò ní ẹni ọlọ́run bá dá tó láìsì kò tún ní dé èbó ẹni ọlọ́run bá dá tó kúrú ó kúrú náà nìyẹn ẹni ọlọ́run bá dá tó ga náà nìyẹn àwọn máa ń wà lórí ọkùnrin wọn ò ní kọ́sọ̀ páwọn náà fẹ́ pè jí artificial àwọn èéfé bẹ́ẹ̀ o torí pàdé bíi wa sallallahu alaihi wasallam nínú àdìsí àfọ Abdullahi ibn Abbas àfọ Abdullahi ibn Mas'ud náà tó gba tó súnmọ́ wa tọ́jú ó yé pé làánà Rasulullahi sallallahu alaihi wasallam al-mutashabihina mina rijali bin nisa wal-mutashabihati mina nisa bin rijal ojúṣe Ọlọ́run fẹ́ bi lé ó gégùn lé ó bínú lé àwọn ọkùnrin tí wọ́n ń ṣe bí obìn àtobìn tóun náà ń ṣe bí ọkùnrin ìmáàmù wa Bukhari àwọn ni wọ́n gbà wá àáfàá nílé mùsùlùmí ẹ lè rí ọkùnrin ibẹ̀ kọ́ máa ṣe bí obìn bẹ́ẹ̀ ṣe lè rí obìnrin náà kó ṣe bí ọkùnrin o ara ń tílé mùsùlùmí ó dùn lé lórí nìyẹn. àáfàá nílé mùsùlùmí harrison alá halali daiman walkasbil halal. sẹ́ẹ̀rí tẹ́ bá ń wálé mùsùlùmí ara ń tẹ́ẹ̀fì mọ̀ wọ́n ni pé àlálì làwọn máa ń wá kí àlálì ni wọ́n máa ń sojú kòkòrò wọ́n èé ṣe wọ bíà wọ́n èé ṣe jẹ gúdú jẹra kébi ọ̀pá wọn tẹ̀wọ̀n lọ́rùn ojú kan tí wọ́n èjìyà lọ torí pé wọ́n ti gbọ́ yé pé kúlù láhàmì nàbàtàbí làhàrámì fanáàrù gbogbo ara gbogbo flesh gbogbo bọ́dì tọ́já sí kóúnjẹ àràmù ní jẹ ló fi wá ń sanra lọ́yọ̀ ọkàn iná ni wọ́n èé jó tọ́ba díjọ́ ọ̀gbẹ́ndẹ́ àlìkìyámà ilẹ̀ ẹ̀fẹ́ ní rílẹ̀ mùsùlùmí wọ́n èé ta tẹ́tẹ́ ń bẹ̀ ìdílé mùsùlùmí ẹ̀ lè bá wọn bí tẹ́tẹ́ ẹ̀ lè bá wọn níbi òwò ìnàbì ẹ̀ lè bá wọn níbi òwò aṣẹ́wó àwọn èèmọ̀ yáwó èlé ṣe bísínẹ́sì torí wọ́n gbà pé yóò di wàhálà wájú ọlọ àwọn èèmọ̀ gba owó ẹ̀yìn wọn èé gba bíráìbù ilé ẹ̀sẹ̀ rí wọn bàbá tó jẹ́ pé òun lólórí ni ó ṣe wálé àwọn ìyàwó fẹ́jẹ̀yà fẹ́jẹ̀yàwó nínú ẹbí wọ́n kọ́ sí àwọn obìnrin àwọn sàábè ìtàná tí wọ́n máa ń sọ fáwọn won wọn tán bá ń lọ wípé sóra wa táwọn wò yìí nọ́sibírù alálíjú rì àwa lè ṣe sùúrù kébi wa fọ́ lójú aláhàárọ̀ ọ̀rọ̀ ti jahannama ṣùgbọ́n àlè ṣe sùúrù kíyà ìyàwó wá lọ́rùn. ìyàwó ilé mùsùlùmí ṣe wọn náà lè sọ bẹ́ẹ̀ ìwọ kọ́ ọmọ sọ fọ́kọ rẹ gbogbo àwọn ẹgbẹ́ yín ló ti kọ́lé gbogbo àwọn ẹgbẹ́ yín ló ti ra mọ́tò bẹ́ẹ̀ bá kó ni ni àwa náà gbọ́dọ̀ kọ́lé lọ́dún yìí èmi ọ̀fẹ́ gbọ́ pé ẹ̀ ẹ̀ ẹ̀ mọ́ gidi ni ọ́ mùsùlùmí fẹ́ àlá akílìlẹ̀ aláàlì wàlẹ̀kẹ́síbìlì halal ìtàwọn máa ń sojú kòkòrò ẹ̀ ní pé gbogbo aláàlì ni kódà tó bá ń ṣènáwó àràmù ládùúgbò wọn ò ní jẹ oúnjẹ àràmù àwọn ẹ̀ ń torí adìẹ wọn ẹ̀ ń ẹran wọn ẹ̀ ń torí èkúrú pé à wọ́n wá ń ṣèkúrú orò méjì ó yẹ dáwà náà jó ń di wọn wọ́n máa ń sọ ohun tí ọ̀gá wa pàtàkì Abubakar Siddiq rọ̀bí ọlọ́ọ̀hán tí kanú àwọn ará inú ilé rẹ̀ tọ́jẹ́ pọ́mọ ọ̀dọ́ ẹ̀ ni ti jẹ́ baba aláwo orí tó fún lóúnjẹ jẹ Abubakar sì rẹ̀ ìṣesí ẹ̀ ní pọ́mọ ń fẹ́ mọ kí ní ọ̀jẹ̀ kì í fẹ́ tó ní ah, ọ̀gá ẹ̀ bẹ̀rẹ̀ tí mo fún yín jẹ lónìí ìgbà tí mo wà ní tí ìsí ìgbà síláàmù tí mo máa ń èèyàn owó tí mo dín gbà yẹn bílẹ̀ mùsùlùmí dị rí nu wọ́n jaramu gbogbo ilé mùsùlùmí tẹ́tẹ́ yìí náà ti wá sọ àràmù di fẹ́ báyìí ìjẹlẹ yín wá mùsùlùmí bí ẹ̀yin lẹ̀ ń gba owó owó èlé ti àdúgbò ń gba rìbá kí ń jẹ àràmù àràmù ń ṣe torí náà ilé yín ò lè di ìjẹ́lẹ̀ mùsùlùmí òdodo àfi kọjá sí pé halali òun lẹ́ẹ̀mọ̀ jẹ ẹ̀ẹ̀mọ̀ wá jìnnà sí àràmù àáfàá nígbà yẹn ilé yín ọ̀jẹ̀lẹ̀ mùsùlùmí òdodo. àáfàá nílé mùsùlùmí òdodo ara ń tẹ́ẹ̀fì wọ̀n mọ́ tẹ́ẹ̀fì mọ́lé mùsùlùmí òdodo òun ni ádámù tashabui bìlìkù fárì àwọn èkó ṣe ẹni tó yàtọ̀ sí wọn jọmọ ẹ gbọ́ mi dáadáa ilé mùsùlùmí òdodo hmm, wọn èkó sẹ́ńtì ìbáṣẹ lẹ́sìn ìsìlámù wọn. àwọn ìbáyẹn jà tó bá wù wọ ọmọ rẹ lè fẹ́ jáde ńlẹ̀ sótìyé kó ṣe báyìí ṣùgbọ́n wọn ti ìsìlámù wọn sọ yẹn òun ni màá pẹ́ wọn lọ́rùn wọn èkó sẹ́ńtì èsè mùsùlùmí. nínú nǹkan tó kó bọ́pọ̀lọpọ̀ lé lónìí ẹ mú látòrí bẹ́ẹ̀ ṣe dìsáìn lé yín gan sọ́jọ́ mọ́

táwọn ọba lo kọ́tlẹ́rì ọwọ́ ọ̀tọ̀hún èjẹrẹsì ọwọ́ ọ̀tọ̀hún èmẹ́rin ọwọ́ ọ̀tọ̀hún èmúdòdò àní ọwọ́ lo kọ́tlẹ́rì àtàlámù ni àníjídé àní ṣùgbọ́n àwọn ò ní lò báwọn yòókù ṣe máa ń lò torí pé wọ́n ti gbọ́ yé pé mọ̀ntàṣá bá àbí kọ́mí fàwúwà mí níwú ẹ ń bá kọ́sẹ̀ àwọn ìjọ kan ó ti dára wọn ilé mùsùlùmí òdodo nìyẹn ọlọ́run jẹ́ lè wọ́ jẹ́ lè mùsùlùmí òdodo fẹ́ẹ̀rí àfẹ́ lò kọjá ẹ́písòdù mẹ́rin ní ìparí àáfàá nílé mùsùlùmí òdodo alibaitul muslim yusọ́nù ní báàbí àbí ilà àṣìyá ibi tí ti parí nìyẹn tọ́ra àbọ̀ sórí agbọ́nrin mi ta bẹ́sọ lọ́dún ìpọ̀ ilé mùsùlùmí wọ́n máa wá sọ níbi àwọn nǹkan kan ẹjẹ́ aka méjì mẹ́ta ń bẹ̀ ilé mùsùlùmí òdodo alákọ̀ọ́kọ́ wọ́n èsì ajá ń bẹ̀ wọ́n á sọ ilé wọn kúrò níbi ajá bàbá alájá àwọn òní ọmọ ajá ṣùgbọ́n tó ọba fẹ́ jẹ́ kílé rẹ kọjá lè mùsùlùmí òdodo gbọ́n tánà bí ọlọ́run tọ́lọ́run fi fẹ́ràn sọ ó ní innal malaikata la tadkhulu baytan sura ilé ẹ bá ti rí ajá àwọn mọ̀lẹ́kà aláàánú èfẹ́ wọbẹ̀ wọ́n máa ń sá ń bẹ̀ ni bákan náà wá súrọ̀ àtàwọn tó jẹ́ ìmẹ́jì nǹkan ẹlẹ́mìí àwọn mọ̀lẹ́kà máa ń sá ni ẹ sọ kèé ṣe máa sin ajá keese ṣe létẹ́ẹ̀rù paja le fi ń sọ́lé ẹ̀yin lè wá ohun náà lùwà ọlọ́run máa ni àti gbogbo àwọn tẹ́ pé ajá ń sọ àwọn lónìí àbí máa wa silent isu kan laja rẹ jẹ ṣùgbọ́n àwọn tó ọba fẹ́ẹ̀ kan gbà pé ọlọ́run ní ń sọ torí pé ajá tẹ̀ ń wò yẹn tó bá tẹnu bọ nǹkan tá ń torí pájáde ẹranko ẹ̀gbin ni ẹranko alárùn ni tí mọ̀gán fi rinlẹ̀ bẹ́ẹ̀ ilé mùsùlùmí òdodo ẹ̀ní máa rájá ń bẹ̀ àáfàá nílé mùsùlùmí òdodo àtàfọ̀ọ́lì ẹ̀ní máa bá ebù ń bẹ̀ ilé mùsùlùmí òdodo ẹ̀ lè máa rí alikila intermingling of sexes ẹ̀ lè rọ́kùnrin àtobìnrin kan máa fara rora wọn ilé ìjọba ìpínlẹ̀ mùsùlùmí òdodo ah, wàhálà àwọn àbáyé ti pọ̀ jù èyí wọlé tọ́ àwọn ìyàwó ilé mùsùlùmí òdodo jọ́sẹ̀ ni àwọ̀ èyí wọlé ètò àwọn ọmọ wọn obìnrin jọ́sẹ̀ ni àwọ̀ ah, ọmọ yín obìnrin ni ọwọ́ àbọ̀ ọ̀gbẹ̀lẹ̀ kẹjọ ọwọ́ àǹsáré ọ̀hún ilé mùsùlùmí òdodo èfúrì báyìí só ti yé ilé mùsùlùmí òdodo òun là ń sọ yìí o àfáà níṣẹ́ náà gbọ́n tánà bí sọ ìyá kún wà dùkú làálá nìsà ẹ̀yìn ẹ̀yìn aṣọ akẹ́kẹ́ náà wọlé táwọn obìnrin o wọ́n wọ́n bẹ̀rẹ̀ bí káfá wọ́n ń tàlámù àwọn tó bá jáwọn èèyàn ọkọ ńkọ àwọn àbúrò ọkọ àwọn ẹ̀gbọ́n anábì ní alhamdulilayi mo ti kú gan lẹ́nu o àwọn tí ó yàrá kó nǹkan bọ̀ kọ̀ ṣe bí náà lọ́sẹ̀ lẹ́nu olúwa yìí ẹ̀gbọ́n ọkọ yóò sì múyàwó àbúrò ẹ̀ yóò sì bá ṣe wá na àbúrò ọkọ bọ̀dá rẹ̀ ò sí ló travel ó ti fún ẹ̀ lóyún kó tó dé pé sáà ní ká má bàrà tán bá wá wọn ó jókòó tí wọn wọn ẹ̀sìn wọn ìta àsọ àtúnpàdé tó bá di ní ọ̀la lórí agbọ́nrin míì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ilé ẹ̀kọ́ mọ̀fí group of schools àwọn náà ṣe onígbọ̀wọ́ ètò yìí alárọ̀mọ̀dán lẹ́tọ̀ wa fẹ́ ó ti súnmọ́ òun náà ní april one yìí ní ọjọ́ sátidé níbi tí ṣáàṣù wa dr abdul rasheed tó bá sọ̀rọ̀ ẹ̀jẹ̀ àjọ pàdé ẹ lè fẹ́ pè wá ẹ mọ̀ gbà sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight ìmọ̀ ẹ̀yẹ́dẹ̀ islam rasheed hashim abu anas Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.